láì sílẹ̀. náà mọ̀ sánú wa o ọmọ kékeré kí ládé tó fi ń rùn báyìí àbí òní aláyé ni èyí náà mọ̀ sánú wa o ah, àwọn òbí ẹ̀ dẹ́ wo ọmọ kékeré máa rùn báyìí. sífù ẹ̀wò kí ló dé. ẹ wò bàbá ó ti wá sún mi báyìí o ah, àyànfẹ́ ń rùn o oorun oorun mi ti bò òkè. Ah, mi ò dẹ̀ mọ̀ ṣé omi tó yẹ kẹ́ fi wẹ̀ kọ́ fi wẹ̀. padà sí ìwà àgbàlagbà ìkéwèé èmi yàtọ̀ sáwọn babaláwo tí fọ̀pẹ̀lẹ́ ṣèké kódà àwọn tí fáwọn olóǹkan ayọ̀nàmọ́ tọ̀rùn mí làwọn ò lè jàròkò mélòó mélòó rú wọn tá a ti ṣètò ọ̀sẹ̀ pàwórí rẹ̀ nígbà tó ti rí i pé ọmọ náà ọ. délé má ṣe báyìí kò dá láàárọ̀ kùtùkùtù ó dẹ̀ jù wá ta. ó láyà ó gbójú láyà ó dẹ̀ gbé ọmọ àlè wá sínú ilé mi gbogbo inú ilé mi wá ń kùn ún ó dẹ̀ mọ̀ pé ọmọ àlè ló máa ń rùn nù ilé wa tọ́mọ àlè bá dẹ̀ ti di twenty years sínú ilé yìí ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ o ó fẹ́ kó ṣìbá mi àbí. ṣé ìjọ tí mo ti fẹ́ ṣé mo lọ́kùnrin mi ń gbọ̀rọ̀ ni àbọ̀ gbọ́ èmi tẹ ni mo èmi ni mo èmi lẹ́nu àkọ́kọ́ ti kọ́kọ́ súnmọ́ ẹ ó fẹ́ kó ṣìbá mi. If you call me your daddy again, I will slap you. I'm not your daddy. Your mommy not your daddy. Bẹ̀rẹ̀ náà màmẹ́. Ọládélé wọ ọmọdé yìí bí ìgbà tí wọ́n láì sí méjì ni. Ah, ó dín lọ́dún wọ ọmọbìnrin. Bóyá àwọn ilé yín lẹ́yìn. Wo mi ò tẹ bẹ́ẹ̀ rojọ́. Mi ò fẹ́ bẹ́ẹ̀ rojọ́. Ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ sí ní kò bí. Nítorí ká. ọmọ àlè. ní jẹ́ kó jẹ́ pọ́ṣọ̀n wa láyé lọ́dọ̀run mi ò ní fojú sunkún ọmọ ọlọ́run ò ní jẹ́ kí n mọ sàárì ọmọ tí mo bí ẹ̀yìn tí mo fi pọ́n yìí ọlọ́run ò ní jẹ́ o jábọ́ ń bẹ̀ lágbára ọlọ́run lágbára bó tilẹ̀ wù kórí mi ò ní mọ sàárì ọmọ. mo lálàá pé òpópó sọ wá jọ tó tọ́ ojú tó ojú tó tọ́ ah, ẹ̀rù ti bá mi. mọ́mí ẹ jánu ìjánà gidi gan gbogbo èrò mi ní látànà ni pé tílẹ̀ ọ̀la bá ti mú máa para mi sí yín lọ́rùn ni. àyànfẹ́ ah, àyànfẹ́ ó fẹ́ kí n fojú sunkún ọmọ nítorí kí ni. wọ́n mi sọ̀rọ̀ ilé ayé mi ò tó kí n para mi ni tí n bá rìn síwájú òórùn ni tí n bá ń bọ̀ lẹ́yìn òórùn ni torí òórùn yìí ni kò jẹ́ kí n lọ skul tí ò jẹ́ kí n rí nǹkan gidi kan ṣe láyé mi kí ló dé ibo lèmi ti yan orí tèmi. o ò lè para ẹ̀ sórí tìrètí bá wà ọlọ́run wà. àmọ́ mọ́ mi ìrètí pípẹ́ ní ìfẹ́ rẹ̀ mẹ́sẹ̀. I know but at the same time àní jẹ́ kó sún wa. kódà bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí lọ́rọ̀ ọlọ́la yìí máa bẹ̀rẹ̀ àwẹ̀ seven days tí mi ò jẹ́pọ̀ tí mi ò dẹ̀ ní jata gbogbo àwọn àfáà aláwo pátápátá gbogbo bíi táwọn náà sọ fún wa pé ìrètí wà èmi náà dẹ̀ jókòó mi ò jókòó sọ̀rọ̀ pé òun mi kórí báyìí ni abiyamọ olórí kórí báyìí àwọn tó dẹ̀ ń hùn sí irọ́ ni o ó lè jẹ́ pé ọlọ́run ni tó fi ṣe ni ẹni tó ẹni tó máa pẹ́ o máa rùn sí náà ni èmi ò gbàdúrà kọ́lọ̀ fọmọ pa mí lẹ́kùn. mo bi tí mo ti yọrí tèmi o. mi ní fojú sunkún ọ̀hún wọ́n mi ẹ̀fẹ́ mo fi dá mi lójú lẹ́yìn mo fi dá mi lójú pé àlàáfíà ta ni a máa fi rí gbàlà jẹ́ ká wá ṣe sùúrù má jẹ́ ká ṣẹ́jú má jẹ́ ká ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀dẹ́ má jẹ́ ká ṣáájú olúwa bá má yẹ ọlọ́run ti pè wá má jẹ́ ká ṣáájú ẹ̀dọ́ ọ̀hún àbúrò mi yẹ ẹ̀ kọ́ mi ẹ̀ yasù yasù bóyá torí mo tiẹ̀ ẹ̀ kàkàkà ni ọlọ́run tiẹ̀ fún mi láwàlá kò bá wá lọ parẹ́ kò bá wá mú mi fojú sunkún ọmọ ètò nítorí kankan ọmọ ẹ jẹ́ kó ràn ìlọ ọ̀rọ̀ ayé mi ti dùn mí. olùdókòwò ẹ dúró lọ ṣé wọn kò gbẹ ládùúgbò yìí. Ah, wọn kó sálángà olórí burúkú nírun sálángà gangan ló dúró ti yín sálángà gangan nù. ẹ ẹ dákun báyìí báyìí ni ọba ti dákun. ẹ hmm, hmm. dákun sún lọ ṣé ẹ rí bó ṣe wà yìí òun gangan nírun o ó rùn ju ẹ ẹ máa rí pé mo fi kíní mo mú láìjẹ́ pé olùwẹ̀ wà ní tíátà fẹsọ̀ pírẹsàn. ó rè o òórùn lẹ́ wò. ẹ̀gbọ́n kí ni mo ṣe fún yín tó tó gbogbo eléyìí. sẹ́yìn ah, ẹ̀ náà ẹ̀ wọ́n yẹ tẹ́wọ́ láì ya pósítà dìbò ẹ̀gbọ́n kí ni mo ṣe fún yín nítorí ṣe fún mi ni pé ọrùn yóò àṣìmẹ́lì. bọ ẹ̀gbọ́n ẹ má dínà àti jẹ mi. ó jẹ olórí burúkú rẹ wo ó jẹ àwọn ọmọ orúkọ àwòrán dàbí bọ bros one inches. ẹ wo sẹ́rí ẹ̀yin náà wo indomie wa nù kan tó fẹ́ gbé àwọn tó tó ra indomie eléyìí nìsín àwọn tó lọ sí wọn rò pé indomie noodles wọn rò pé saint ló ń jáde bẹ wọn ní mọ̀ pé oorun ni kínní oorun ju ismaili Hmm. ẹ gbọ́dọ̀ lọ́mọ lọ́mọ. ẹ jọ excuse wa. ẹ jẹ́ kí mi náà jẹun ẹ jọ. ẹ bọ́ bá fẹ́ jẹun kò burú àní ọmọ jẹ́ nígbà tí ìjà pa tó jẹ ń bí lọ́ní olóúnjẹ àná ọrùn kí ọrùn ọrùn ẹ lọkùn ẹ yá mi ní kíní kíní ìgbìmọ̀ ẹ ká ọmọ mi rẹ. ẹ wo òórùn rẹ gan imú nìkan kan nígbà yín gba etí gan. máa lọ olùsí máa lọ ah! ó fẹ́ bá yẹ kọ́pù jẹ. Hmm. olùwẹ̀ sáré sára láì jẹ́ pé mo jẹ bọ́gà olùwẹ̀ sára òórùn ni o ọsọ ma lọ. mo dé ṣe kí ẹ ṣe kí ẹ rúurú ti pọ̀ jù. Ah, ah. ẹ ṣáà ní gbogbo olómi lára ṣé kí tún sọra jù lé ìlọ yìí. ẹ ayé ọmọ rẹ máa lọ máa lọ lọ sí i máa lọ. Ah, ẹ wẹ dákun ẹ mú lọ́fíńdà wá kẹfìn sí gbogbo bíbá yìí. Eh, ẹ mọ ni. ṣé fún ti jẹrà mọ wọn lórí àbí kí ló dé tó ń wù bẹ́ẹ̀. tí fún bá jẹrà mọ inú kò bá dà kò bá dà sẹ́rí látìgbà tèmi àti ẹ̀ ti ń ṣe àwọn èèyàn mọ furasí wọ́n rò pé mò ń jẹ bọ́gà ni wọ́n mọ̀ pòrùn ni ikùn ní rìndìn yìí láì jẹ̀ bá yíbò olórí burúkú oorun wèrè ni o oorun ju ime ẹwẹ ẹ dàkọ ẹ má tutọ́ sí ma sí ni ṣe gbọ́ ẹ má tutọ́ sí ma sí ni nígbà tó jẹ pé ẹ láì ṣe kolo. àìsó èlò lẹ wa máa bá mi gbé báyìí. Ah, ẹhẹ kí lẹ lẹ fẹ kó. tó wà láyé náà ni. sáwọn ẹrù yìí. bẹ́ẹ̀ni. sẹẹri wọwọ mi ẹyin náà máa wò irú kíní yìí irú eléyìí nìsín kíní yìí tẹfín ṣe tabẹ yìí ah. kòrun tó kíní yìí jẹ sáwọn kẹtẹ bá tún kúrú báyìí yóò fọwọ́ bomu ni òun tún rùn ju ọlọ́run bóyá ń lọ lẹ́fíńdò kú ni bó èmi yìí ti mo ti sọ fún pé kó máa lo pẹ̀fún kó máa lo pẹ̀fún olórí burúkú ni ó rè é èmi òun. ẹ mo mọ pẹ́ ẹrù èlò lẹ fẹ́ bá mi kó báyìí ṣáàdẹ̀ sí ìṣọ̀rọ̀ ajé wa. ẹ á sọ àwọn ẹrù tẹ ẹ fẹ́ gbé náà. ẹ wo báyìí. orun olùsí tí o ti fọwọ́ kan kí ni tẹ́lẹ̀. mo ti fọwọ́ kù bí mo ṣe pé one thousand five hundred kí ló dé. bẹntigọ ni tí mo fẹ́ bá yín kó kíní. nígbà tí òṣèpá ìfẹ́ gbó ah. ìwọ̀nba ẹrù ni one thousand five ẹjẹ́ lọ́ọ́ máa gbé bò. ẹ̀yin ò sí nàìjíríà ẹ̀ mọ̀ pé dọ́là tiwọn ni ó dẹ̀ pariwo dọ́là wọn ṣé dọ́là làwa ná nàìjíríà rẹ̀ àti wa pẹ̀lú dọ́là. ẹ̀yin ọmọ pé dọ́là lẹ ná. ẹ ṣọ́ra yín. ṣé dọ́là lẹ yín ná tẹ́yìn bá dọ́dọ̀ fọkànáìsà pé táyà kíní ti jo àyà sọ fún mi pé dọ́là ó ti wọ́n o bẹ́ẹ̀ fẹ́ ra táwọn ní dọ́là ti wọ́n irú náà ní ìsìn bẹ́ẹ̀ bá ní à ẹ dákun àǹtí o ẹ jọ ẹ mú ẹ̀yin wa o ẹ jẹ jẹsẹ yín o ẹ̀yin náà ní dọ́là tiwọn. táyà táyà ilé tó jẹ́ pé tẹ́ bá dọ̀dọ̀ fọ̀gánsì two hundred àbí twenty naira náà máa bá yín pọ̀ lẹ́wọ̀n kún ilé tó tó yẹn. táyà wo náà ń gbẹ́jọ ṣé lè fẹnu fẹ́ táyà ṣé lè fẹnu fẹ́ táyà ẹ wọ ẹ sọ̀rọ̀ jáde. two hundred ni máa fún yín ẹ máa fún abẹ́ ẹ̀ kan gbogbo ẹ̀ pátá mélòó ló wà ń bẹ̀. ní two hundred naira ẹ san five hundred ẹ san five hundred ojúlélójú sanu ẹ kó wa sẹ́ẹ̀rí ah, tẹ́ bá ti tún rí ń jọ́ mi ẹ wò ó bó fẹ́ ọmọ yín ọ̀sẹ̀ tẹ̀ tún wà nù tẹ̀ rà àwọn àwọn èèyàn tó máa fọṣẹ wẹ̀ àwọn máa rọ àwọn ẹlòmíràn rò pé à ah, ọṣẹ tó máa lò àwọn èèyàn máa rò pé à ah, ọṣẹ tó ń lò yìí o ọṣẹ olóòórùn wọn nímọ̀ pé olóòórùn kan ló ti kó tẹ́lẹ̀ ìnìṣó sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí ẹ̀ mọ́mí wa ẹ̀ mọ́ ọ̀dọ̀jà mi nu ọjà yóò lè ga ọlọ́wọ́lọ́ lẹ́yìn ọlọ́bí yìí. ẹyin babes gist mo fẹ́ fún yín hmm. <laughs> ṣáà mọ̀ Khalid. ẹ kí ló ṣe Khalid. I mean my Khalid. uh boyfriend of course. <laughs> mi mọ bàbá yẹn lówó gan ah ìgbà tí bàbá yẹn gbé mi jáde kò sí ayé tí kò ṣe fún mi talk about it anything whatsoever ah gbogbo ẹ ló ń gbọ́. Hmm. ìyẹn bọ̀bọ̀ Khalid. i'm telling you mi mọ hmm. wa tán síbẹ̀ o. nígbà tí a wá wọlé tí a wọ bedroom. kò sí nǹkan tó mọ̀ ṣe lórí bẹ́ẹ̀ kò sí style tí kò ṣe fún mi talk about it yeah hmm. dádì àmọ́ mi lágọ́ fi bẹ̀rẹ̀ sixty nine forty five no kò sí nǹkan tí kò kọ mi. èwo ni sixty nine. <laughs> gbogbo nǹkan ló mọ̀ ṣe ni mo sọ fún ẹ. Ah, eh, eh, eh, jọjọ nǹkan kan lèyìn fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ jọ ẹ̀yìn tìbí nǹkan ṣé kékeré ni àbí ńlá àbí medium àbí average. irú question òṣìwò nìyẹn ṣé boyfriend tiẹ̀ ni ó ṣe máa máa béèrè lọ́wọ́ ẹ̀. jẹ́ kó dá mi lóhùn ọ̀dọ̀ ah, jẹ́ kó dá mi lóhùn. Ah. wo babe jẹ́ n sọ fún ẹ kò kí n ṣe banana size o i'm telling you it is plantain ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Ah. wọ́n yẹ ní kọlá bẹ́ẹ̀. ọmọ yìí ó ti gbádùn kínní jù. ìfìyẹ́ lẹ̀ ah, ìṣekúṣe náà tó dé tó bá ti rí èyí tó gùd wàá gbà sára tó bá dẹ̀ ṣe ń gbà sára wọ́n á ṣe kí wọ́n. ní sùúrù òótọ́ ni nǹkan tí kẹ́mi ń sọ àmọ́ ṣé ó ṣúọ̀ pé pé ẹ ń gbé fún ẹ ni wọn náà ń dá padà ṣá. jọ olùṣe fún ẹ jíìsì wa náà kí náà. ṣe máa gbé wá ni èmi náà máa dá padà tó ṣe ń gbé wá ni èmi náà dá padà ah, kí ló ṣe fẹ́ kí n ṣe mo gbà á sí. Hmm. so ó jásí gbogbo kínní tó báyìí ah, ah, kí ló expect. èmi máa ń pò mo rí ṣe o. <laughs> mo jẹ́ ẹ̀rí. <laughs> wo ṣé gbogbo ilé ìta sọ ó dùn nǹkan ẹyọ kan ni mo fẹ́ kó fi kún ìwà ni babes gbàgbé love ló má ta ah love ti wà ń bẹ ìwé kókó mufti <laughs> Khalid my Khalid. <sighs> ọ̀gá ẹ̀yin guys ẹ wẹ́nu lẹ́kẹ́ wẹ́nu ọkọ́ ẹ rí pé àrídánlá láàrin wa mọ́ kọ́nà bá a fún nǹkan ó tẹ̀sán fẹ́fẹ́ rẹ̀ ṣé ẹ rò pé ikú tó ń kojú bẹ́ẹ̀ ni orí ló ń pa fún un èmi kàn rò nǹkan kan ní pé èmi ní kẹ́ má fi ṣèbínú iṣẹ́ tá à ń ṣe yìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kò jẹ́ ká at least ẹnì kankan nínú wa lọ́lọ́run ti kẹ́ lọ́lọ́run ti ṣe dáadáa fún un ní gbogbo alákànfin ìgbà ìṣe rest house onílé méjì wà lù wá onílé mẹ́ta wà lù wá èmi gangan tí mo jẹ́ olórí mo ti kọ́lé púpọ̀ kò dẹ̀ sẹ́ni tí ò náwó lákàntì wà ṣé tapá kó owó yẹn jọ ẹ ẹ wípé a lè fi ṣe business ìkàdé máa manage pẹ̀lú ẹ̀ iṣẹ́ tá à ń ṣe tí wọ́n lè ká wa mọ́ bẹ́ẹ̀ iṣẹ́ tá à ń ṣe tá a lè fi lọ́mọ lọ́wọ́ ṣé ẹ ògún pèsè ìdọ̀tí ni òun ló yẹ kí mi mú mọ̀ rẹ wá pé ẹ jẹ́ ká fiṣẹ́ ilẹ̀ ká wá nǹkan kan ṣe àwa náà lè fọkàn balẹ̀ a lè ní bó ṣe báwọn ẹgbẹ́ wa ṣe rìn a lè máa ṣe dáadáa ládùúgbò a lè máa ṣe dáadáa káàkiri. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo number one kò lè work lọ́ọ̀yà mi ni kò lè work ah later n sọ̀rọ̀ báyìí na ẹ̀ dẹ̀ ń disappoint me ọlọ́run ṣé torí èèyàn kan jábọ̀ bíi pọ̀pọ́ ń sìn lọ́mọ kí n ṣe fẹ́ máa ṣojú iṣẹ́ tó yẹ pé òun la bẹ̀rẹ̀ la ṣe tó gbé wa dé level tàwa yìí ẹ̀yin ẹmọ ẹmọ ẹmọ ilé tẹ̀ ti kọ̀ náà ẹ̀dẹ̀ mọ mọ́tò tẹ̀ ń lò so iṣẹ́ yẹn ń sin ẹ̀yin wá rí bíi pé ok kò legit kò bófin lọ iṣẹ́ yẹn lẹ̀yìn rí bíi iṣẹ́ olóòórùn àfi bíi iṣẹ́ olóore nìyẹn ló bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà ṣe é ń sìn ẹ wo gbogbo level pé ẹ ká lọ wá business kan àbí ká lọ ṣe kí ẹ wo kò lè wọ́ kò bá dé ẹ fi bẹ́ẹ̀ lẹ̀ ẹ jẹ́ kára máa lọ bá ṣe rọra ń lọ ìkẹ́fì tí bẹ́ẹ̀ máa lọ kò sẹ́ni bẹ́ẹ̀ tó máa jábọ̀ mọ́ o ṣé ti ṣe é ń sìn so ẹ máa it's not it's not it's not it's not a good idea at all. ọ̀gbẹ́ni wa kílẹ̀ ń bá mi sọ now which kind of business you dey follow me yan say wetin ṣé ọ̀rọ̀ business ló kàn báyìí bẹ́ẹ̀ ń bá mi sọ ǹsìn ṣé kí n máa ta boutique ni àbí kí n máa ta kí n lọ open salon àbí kí n máa ta bread bíi jùmọ̀kẹ́ ni kílẹ̀ ń bá mi fa now ẹ wá mi ò láì gbogbo pásítọ̀ tẹ́ ń bá mi fà yìí o and for the last time tẹ́ bá bá mi try nǹkan tẹ́ ń bá mi fà yìí ẹ wo kọ́ tẹ́ máa bá yín fà ọ́ ní ṣe kọ́ ékeré o ṣé àwọn kúṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ ìbùsùn máa fi lọ́wọ́ lọ́wọ́ ni iṣẹ́ òfin máa ṣe gan-an tí wọ́n máa ń pàṣẹ ní kẹfẹ́ léré àbí àwọn máa ń lówó máa ń wọ́n mílíọ̀nù náírà ní club ẹ wo ẹ stop ẹ o. bọ̀bọ̀ kò tẹ̀lé work ṣé torí pé ọkọ kú sí i gbogbo adẹ fi ibi tá a ti ń jẹun sílẹ̀ ṣé ó possible ni dókítà ń kú náà lọ́ọ̀yà ń kú gbogbo wa la máa kú kò séèyàn tó ní kú gbogbo aṣiṣẹ́ àṣiṣẹ́ máa kú so kẹ́yẹ́ kó yé yín so kò sí nǹkan kan tá a máa ṣe ju iṣẹ́ yẹn náà láì máa ṣe kó dẹ̀ wà bẹ́ẹ̀ kò dẹ̀ sọ̀rọ̀ mọ́ mo ní sátifíkẹ́ẹ̀tì náà mi ò mọbi tó wà mọ́ iṣẹ́ yẹn ni máa ṣe o ẹ gbàgbé o. ẹ wo ẹ jẹ́ ká pọkànpọ̀ everybody ká lè rẹ̀ one mind you know we we'll just carry on. ẹ ẹ for the last time láyé láyé yìí ẹ torí mo láìpẹ́ mo ní bẹ́ẹ̀ sọ o tí mo bá ti dé tv síbi kan tí wọ́n máa sọ kọ́rọ̀ dúró kan wà tó fẹ́ bá mi sọ tó máa fi low volume máa fi àjẹ́ lọ́jọ́ yẹn inú tiẹ̀ inú ẹ̀ di orí ọ̀rọ̀ kékeré là ń sọ sí ẹ sì máa para ẹ wo ẹ ká bù nǹkan mu o ó ti yé yín sìn mí máa ká ṣe fàájì táwọn náà bá kú àwọn kan ló máa mú nǹkan lẹ́yìn wa. ẹ wo ẹ ta kọ káyà máa wo ó ti yé yín sìn ṣé máa mú. àwọn fẹ́mi lẹ́nu sí yẹn wàá ní wàá. Oh, Khalid! Oh, oh, oh, oh, oh, Khalid, Khalid, Khalid. Ah, ah, ah, oh. fàyàn sí ẹ̀hẹ́ ìgbà wo ni kí n máa retí ẹ̀ ok àwọn máa gbà ìwọ náà mọ̀ you trust me. ẹ̀hẹ́ jọ torí ọlọ́ọ̀ máa pẹ́ padà máa pẹ́ padà Démiládé ó tún ti lọ mọ̀ tí ó tún lọ mọ̀ tí bẹ́ẹ̀ni la dé torí ọlọ́run ò dẹ̀ ṣàánú mi ó dẹ̀ ti promise mi pò ní mọ́ o èyí tó tún ṣe yìí nǹkan sìn ó tún lọ ọmọ ọtí wo bó ṣe ń ṣe òun náà ni gbogbo ara ẹ̀ ló ń rùn yìí gbogbo ara ẹ̀ ló ń rùn wo náà tiẹ̀ wò ná mélòó ló mu you see five bottles eh? go down now Demilade ó ń bá ojú mi jẹ́ lélẹ́yìí. ọmọ kí ló dé tí gbogbo owó nílé ń turn around ó ó ń turn ṣọkọ yín ló dá nílé wíwá ilé ń turn around ìgbà wo ni ilé ò ní turn around ìgbà tó ti lọ mú mú kú mú ẹ o débi tán sí onílé ń turn around ó ń turn around. where is my daddy. Eh? where your daddy o rí daddy ẹ orí mi ló wà pẹ̀lú mùkúmù tó ń mu òun náà ni gbogbo ara ẹ̀ ń rùn yìí. Ah! in fact ó Oh, mi. yí torí torí òrí èrè ọtí tó mú nìyí o òòrùn ayé ẹ̀ báyìí dèmi la dé ń yá dìde. bíi kò níbi kéèyàn ra ṣúgà tí ó ti ní ṣúgà ní tẹ́lẹ̀ hmm. àyànfẹ́ pẹ̀lẹ́. bùdá kan ni. tí ò sí nǹkan tó jòkó síbí ọ̀ọ́lọ́ lé mi. bùdá kan ni sọ̀rọ̀ hmm? ilé ayé mi ò torí o. kí ló sọ́rí ayé ẹ̀. bùdá kan ni tí máa ń rìn lọ́wọ́ wájú ọmọdé á bú mi tí máa ń bọ̀ lẹ́yìn èrò ọ̀nà máa ń nà mí ṣé bẹ́ẹ̀ náà ni ilé ayé mi gbu tó ìnà ni. iṣẹ́ ayé ni. ọkàn ni ọ̀rọ̀ ilé ayé mi ti sọ. sọrí ilé ayé sáwà yìí ìbá dìgbò lọ́mọ. sọrí ọ̀rọ̀ ilé ayé táwa yìí oníkálukú ló ní tiẹ̀ lára. sọrí jẹ́ n sọ kínní kan fún ọ tí ẹ bá ṣe pé ìfẹ́ tí mo ní sí ọ kínní ó yẹ kí n pámánẹ́ǹtì ẹ̀ báyìí ni kí n mú sípàgùlù kí n fi lẹ̀ pa àmọ́ kí ọ̀rọ̀ mi bá lè wọ́ ọ létí ni mo ṣe fi ń ba ìmúlẹ̀ kọ̀ọ̀kan bí ìgbà tán ba ìdodo ọmọ kékeré ah, ọ̀run o. bùdá kan ni ẹ̀dẹ̀ ń bá mi sọ̀rọ̀ èyí tó ń bomú ẹ wá ní kó tó kí lé ayé mi. sọrí kékeré ní ìṣòro tiẹ̀ ń wájú tèrè ó yẹ kí wọ́n mọ̀ tún dúpẹ́ fọlọ́ ni ah, ìṣòro tèmi lè ju tiẹ̀ lọ kò sẹ́ni tí ò ní ṣòro tiẹ̀ sọrí ìwọ náà wò mí nìsín láìsí bọ́ọ̀lù òkè táwọn ọmọ kékèké ń gbá wo bọ́n ṣe da ìlàbọ̀ ẹ̀kẹ́ mi ẹ́ kò sí obìnrin tó fẹ́ fẹ́ mi bí mo bá tó sí obìnrin báyìí yóò kọ́kọ́ bú sẹ́rin rèmi náà ti dùn pé à tí n bá rọ ọmọ tí mo ní bí mo ṣe wà mọ mọ mọ mọ mọ mọ mọ mọ mọ fọ fún ọ yóò kọ́kọ́ bú sẹ́rin èmi náà bá rẹ́rìn nígbà tí ó bá tẹ tó nǹkan sọ pé à mo mo mo mo tẹ̀ fún yín ni kí ló fọ ni à mo tẹ̀ fún gbèsè ayé yín ni ẹ gbọ́dọ̀ gbà lóyún yín lọ kẹ́ ẹ lọ fẹ́ ta ni ó fẹ́ ọ̀kọ́ làlékò ibẹ̀ lèmi náà ti rò pé à ìṣòro tèmi ìṣòro tiẹ̀ sì lè lọ ìṣòro tèmi ò lè lọ ah sọrí sọ̀rọ̀ tiẹ̀ kò sí nǹkan tó nà lọ́bi tán ti ta pẹ̀fúmù ńgbà tó bá fi ra pólíbàgì bíi mẹ́rin ọmọ fi sára ni táyé òfin parẹ́ ṣé wọ́n lè fàlà kú omi ẹ̀ ni àbí kólú ẹ̀ wá sọ̀rọ̀ èdè lágbájá ṣé kí n lọ gba ẹ̀há ní láì sóbi. bọ̀dá kan ni ẹ̀yin ṣe rogo lò kí wàá ní kémi fi sọ ti tèmi. Ah! ogó owó rewó ogó owó mo fẹ́ rí lò tí eh, tí tí mo wájé tí o sẹ́ni tí ò fẹ́ mi ìwọ àgbàre o àwa ni mo fẹ́ rogo lò mò ń rún láìṣe lọ́mà ṣé bẹ́ẹ̀ náà mo ṣe ń rún tí láìṣe akólẹ̀ nítorí ọlọ́run. tó bá jẹ́ lọ́mà gan bẹ́tà. àwọn lọ́mà gan òrùn tọ́ sọ ọmọ kí ni mọ́tò akólẹ̀ tán bá páàkì bíi mẹ́jọ lẹ̀ tílẹ̀ wà nú ẹ̀ wàhálà yìí èèyàn sì lè jẹun lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bá jẹun lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ àbígbà téèyàn jẹ màdó téèyàn jẹ mọ́jèlé ni olúwe ó wù kù ni ọ̀rùn gan ni mm. ọlọ́run gbọ́ kálílẹ̀ yìí kìí ṣe uncompleted building ni àwọn aráalé yóò ti bu jáde pé tá ń pààyàn síwájú ta lè wa ah ọrùn gidi ni ọrùn gidi ẹ eh, àmọ́ sọrí gbogbo nǹkan wọn ni kò sí ní tó jẹ àdúrà lọ sọrí wọn náà bọ sí wa ọmọ wẹ lójoojúmọ́ bóyá ṣẹ́jú ṣẹ́jú tó bá ti wú ẹrù ẹyọ kan lọ ọsà ìlọ wẹ ọfun pẹfún sára àbí wo èmi tó láǹfààní kan fún o lẹ́yìn tó bá lo pẹfún tán wọn náà máa fa sìgá àbí kọ́ máa lọ club sọrí tó bá fa sìgá àbí tó bá fa sìgá dáadáa òórùn sìgá lẹ lómi wọn gbọ́ lára rẹ tí wọn náà bá lọ sí club tó bá kọ́ wọ bẹ̀ táwọn èèyàn jọba àwọn èèyàn kọ́kọ́ sáìtì rẹ ó yẹ káwọn tán ṣe mọ́dẹ̀lì gan ó yẹ kán sáyìn rẹ gbà ọmọ ló lérò lẹ́yìn tó yìí àwọn onífàǹsì gan ni àwọn èèyàn máa ń ní fàǹsì bí nǹkan dáadáa ìwọ́n tún ní fàǹsì bí òórùn àmọ́ ẹ bóyá kọ́ ọmọ tó bá ń gbàdúrà tó sì ń wẹ̀ kò sí sòrò tọ́lọ́hún ò lè gbọ́ irú àkóṣàdúrà táwa fẹ́ gbà ṣé ń gbàdúrà kọ́ ló ń palà ojú olówó ni pòfẹ́sà fẹ́lá ti kú àbá ní kò ṣe sọ́jì fún yàn bóyá kò ṣe májíkì kò fi pààrọ̀ ojú olúwẹ̀ àmọ́ tí mo tún wá rò bẹ́ẹ̀ bá pààrọ̀ ojú náà téèyàn délé téèyàn nítọ̀ ẹ kú lé òòyà gà níyà táwọn wò pé à ẹ dákun ta lẹ bèrè à èmi lágbájá ni à lágbájá kẹ níbo níbo lẹ kólà sí ẹ kólẹ̀ ń bọ́ sọ̀bù ni wọn tún ní sílùú ẹ mọ̀ nǹkan tí ò jẹ́ kémi náà ṣe kéré ràn à ẹ àmọ́ kò sí wàhálà nǹkan tọ́lọ́ bá dámọ̀ yàn èèyàn mọ̀ yàn náà bọ́sì wa ọmọ gbàdúrà ni ọ sì máa wẹ̀ iṣẹ́ kọ̀ọ̀kan tí n bá ní ìmọ̀ jáṣẹ́ fún ìwọ náà sì mọ̀ jáṣẹ́ fún mi àti dọ̀rẹ́ ara wa nù àmọ́ nǹkan ẹyọ ti kànra nìyí mo kàn lè ra bíi ẹ kí n máa dé mọ́ imú mi kọ́ mọ́tò ní polówó ẹ náà tún kú kíkú tó dé. bákan ní máa dúpẹ́ actually mo ti pè wọ́n nǹkan tó fi ń yé mi ni pé títí ọ̀túnla ọjà yìí máa dé èmi gan-an i'm not happy bí ọjà yìí ò ti dé láti jọ́ yìí because i need money àwọn customer ti ń pè mí. Dame Ladi, come here. Jókòó, dem Dame Ladi, kí ni problem ẹ? Ṣé àwa náà lo lo de tó ń kí gan bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ ń wọnú lé lọ? Ah, ah, wá, kí ló fẹ́ tí mi ò ṣe fún ẹ náà? Kí ló béèrè lọ́wọ́ mi tí mi ò ṣe fún ẹ? ṣé mi ò fìfẹ́ wọn sí ẹ tó ni. dadi dadi báwo lè ṣe máa sọ̀rọ̀ báyìí ah, ẹ wo ẹ bẹ̀rẹ̀ nìyẹn o ẹ̀yin lẹ máa jẹ́ kí inú ilé ìsúnyàn èwo ni wọ́n kìyìn gan ìgbà tí mo wọlé ṣẹ́ mi ò kìyìn ni ah, mo ní ẹkú lé o kí ni mo tún fẹ́ sọ. Ah. wo mọ́mí Démiládé ó dàbí nǹkan kan yìí ẹ̀ sórí bí n ṣe ga bí n ṣe kúrú gbogbo nǹkan tí mo ní ìgbésí ayé mi ṣó mọ̀ ń pè wọ́n lónìí ìwọ ni mo ń ṣe gbogbo iṣẹ́ tí mo ń ṣe wọ́n ni mo ń ṣe fún wá ó wá kú ònú ilé ọmọ téèyàn bí ta bí nínú léere ta fi ìgbàgbọ́ tọ́ ó kú ònú ilé láti àná ó wá ń bọ̀ láàárọ̀ yìí ó dẹ̀ rí mi àti màmá ẹ̀ lórí ìjókòó ó dẹ̀ kí wa gán ó dẹ̀ wọnú ilé lọ́bẹ̀ wá ó ń bójú mi jẹ́ ó jẹ́ kí owó mi fúnà ó jẹ́ kó mi fúnà lórí ẹ̀. dadi dáàdì ah, ẹ wo ọ̀rọ̀ ti sún èmi wá kí ló dé gan náà ah, sámọ̀ yìí náà ni sámọ̀ yìí ni ní gbogbo ìgbà kí la tún ṣe ń sìn ah, mo wọlé ẹkú ilé o kí ni mo tún fẹ́ sọ ṣé ti ẹ̀rẹ́ yorùbá ìgbọ̀n ọ̀rọ̀ yìí máa ń súnyàn kí ni mo fẹ́ sọ ju pé kẹkú lé lọ ẹ wo inú ń bí mi láti fi tí ń bọ̀ ní mi ò sí good mood ẹ̀dẹ̀ tí ń sọ pé kíní kan kìí mo jáde látànà ṣọ́mọ kékeré ni mí ni i'm hard up now n bá lọ ọ̀sẹ̀ kan mo lè tọ́jú ara mi dáàdì Démiládé ó kí wa àti pé ó ti rẹ̀ ẹ́ ẹ̀gbọ́n kan tó sọ ni ó ló rẹ̀ òun. Ah, ọ̀rọ̀ ń ti yé mi. ó rẹ̀ ni ẹ̀yin náà ẹ wò ó ẹ wò ó ẹ wò ó ẹ wò ó ṣẹ́ẹ̀ sí wàhálà. Démiládé. Ah. mo dẹ̀ ń wò yín ìwà àtọmọ yìí hmm, ọlọ́run má jẹ́ sunkún lórí ọmọdé yìí ṣé o mọ̀ ni ah, ó dẹ̀ ń lọ sílé ọkọ ṣó ó fẹ́ balẹ̀ ayé ẹ̀jẹ̀ rè o jẹ́ ń sàn kankan fún ẹ ìgbẹ̀yìn ló máa dùn olùpadà yìí yes. ń ṣe náà ó mọ̀ tó ń ṣe náà ah, ẹ̀yin gan wàhálà yín ti pọ̀ jù lórí ẹ̀ ah, ẹ filẹ̀ ẹ fún ní freedom ẹ jẹ́ kó ṣayé ẹ̀ náà. Ah! Déládé ò ń ṣọmọdé mọ́ ó dẹ̀ wà lábẹ́ òrùlé mi àbí. Ah! ok mo bá yín pọ̀ ṣọtígbọ́n mo bẹ̀yìn méjèèjì bọ́ bọ́n ti kọ́kọ́ tí mo mọ̀ ní pé ìgbẹ̀yìn ló máa dùn olóko àdá yes. Démiládé Démiládé ọmọ mi bọ́ta bàbá ẹ̀ ti jáde. ṣé ẹ̀yin ò ṣàkíyèsí pé nǹkan ò rọgbọ fún mi mọ́ ẹ wò nǹkan ò yí sì mọ́ rárá o ilé ayé mi ń dojú rú lọ rèé ṣe fẹ́ gbọ́ bí n ṣe wà yìí ìṣẹ́ ń lé mi ó dẹ̀ ti bá mi mi ò dẹ̀ fẹ́ kó yà mí sílẹ̀ nítorí ẹ̀ ni mo ṣe wá bá yín o kí n má purọ́ fún yín gbogbo ilé iṣẹ́ mi ni mo ti tà tán gbogbo kọ̀ńténà tó ń wọlé fún mi lóṣooṣù òun làwọn kọ́sọ̀mù gbẹ́sẹ̀ lé wọ́n ṣe ń wọlé lọ́n gbẹ́sẹ̀ lé ẹ̀dẹ̀ mọ́ye mílíọ̀nù tí mo fi ń rajà wa ẹ wò àwọn aṣọ tó ń dàṣírí bò mí tó kù mọ́ mi òun lè léyìí kòròfo ni mí o kòròfo lẹ́ ń wò wájú yín o bọ́dì tí mo nígbà tówó wà òun náà ló ṣì wà pẹ̀lú mi kò sí ẹ́ńjìnì nínú ẹ̀ o bẹ́ẹ̀ kíìkì mi mi ò ní stáàtì o bí n ṣe wà ìbẹ́ ẹ̀rọ mi gan mi ò níbì kan lọ mo ti tán. iṣẹ́ ò ní ṣe ọ ládélé lágbára lọ́wọ́ ọlọ́run ọba ò ní jìyà ọmọ dáadáa ní ọ̀sán ọmọ dáadáa lọ́wọ́ mi pọ̀ ọ̀ ń tọ́jú mi ọ̀ ń fún mi lówó ọ̀ ń ṣèkẹ́ mi ọ̀ ń fún mi ní gbogbo tí n bá fẹ́ hawù iṣẹ́ ò ní ṣe ọ. bọ́n ṣe wá ní. Ni nǹkan tí ń ṣe ọ́ òyìn ń ṣe ọ́ àwọn àgbàlagbà bọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ òkè ń tóbi tóbi káfọ̀ bẹ́ẹ̀ bu ẹnu náà láì sọ ìdí láì jòkó ẹ̀ àbọ̀ ọ̀gbọ́. ẹ wò ẹ̀gbọ́n mi mo ṣàkíyèsí nǹkan kan ṣe rí kọ́mọ Démiládé yẹn kó tó ṣaláìsí hmm. ní gbogbo àìlówó lọ́ọ̀mì ti bẹ̀rẹ̀ kí ló wá ṣaláìsí tán fún over times two in fact àti jẹun báyìí fún mi sìn wàhálà ni o àtìgbà tó ti ṣaláìsí ní gbogbo ẹ̀ ti rí ló ti di yánpọnyánrin. aládélé èmi náà ti ń fura báwọn mo ti ń wo gbogbo bí ṣe ń ṣe ọ́ mo mọ̀ pé nǹkan ń ṣe ọ́ àmọ́ kò sí ní tí ọ̀ wá ṣe ọmọ báyìí ọ̀ọ́tọ̀ bàbá lọ ni bẹ́ẹ̀ ni mo sọ fún un bàbá àwẹ̀ mọ́ bí bàbá bá ti lè mójú kàn án tí wọ́n jẹ̀dẹ̀ sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bọ́ lọ̀rọ̀ rẹ̀ gbà ní gbé tutù ní ìkan ó ṣèkan nínú ọ̀rọ̀ rẹ̀ ó lójútù bẹ́ẹ̀ mo wí fún ọ lọ́la àwọn bàbá wa tí wọ́n ṣáájú wa tẹ́lẹ̀ yìí dó lọ́la àwọn tí èmi gangan fúnra mi tí mo tara wọn jáde àkíyèsí kan tí mo ṣe láti ìgbà tí wọ́n ti bí mi sínú ìdílé wa yìí òun ni pé bọ́ọ̀mù àlébá ilé pógún ọdún lè wà yìí bí ṣe ń rí fún ọ yìí ni ó mọ̀ ọ́ rí fún wọn àbọ̀ òfura. Ah, ṣé èmi wá ní ọmọ àlè nínú ilé mi ni àwọn tó èyí tó jọ máa lè ìyẹn àyànfẹ́ pẹ̀lú yẹ ṣé bí ẹ wà láyé ńgbà tí mo lé wọn jáde ẹ̀hẹ́n ọmọ àlè wo ló wá wà nínú ilé tèmi. bí ò tiẹ̀ sọ́mọ àlè ń lè rẹ̀ ṣẹ́ ọ̀ tọ̀ bàbá lọ bàbá wẹ́mọ̀ ọ̀ tọ̀ wọ́n lọ bọ́ ọba ilé dọdọ bàbá awẹ́ mọ́ ọrọ rẹ ó lójútùú bẹ́ẹ̀ mo sọ fún ọ bó ṣe gbẹ́ bọ́lọ̀ ọ̀rọ̀ lẹ́gbà ni bó ṣe gbé tutù ni bàbá òwú àkànṣe kan nú ẹ. ẹ tó bá dàrọ la màá lọ ṣe yẹn. ọdí ẹ̀wọ́ náà ọrọ dídí ń kọ́ bó o ni. ẹ wo èyí tó bá mi ju gbogbo ọ̀rọ̀ tibí tẹ̀ ń sọ yẹn lọ. báwo wà lára yín báyìí. níbi ọwọ́ mi báyìí ló wọ́ sí. ẹ pẹ̀lẹ́. níta mi ní romi kókókó. ara yín máa bàlẹ̀ ṣọgbọ́n. mi ò gbọ́dọ̀ kú kí ọmọ bàa jẹ́ ọ. ọládélé kọ́ ló wọlé. bàbá. ọládélé. èmi ni ìgbà wo ni ilé ìṣẹ̀lẹ̀ sí bàbá kí ló dé kí ló ṣe wọ́n. lọ́lọ́ iná ló bẹ̀rẹ̀ mo ṣe rí inú òsán lẹ́dẹ̀ wá bora yín mọ́nu ilé báyìí ẹ gbé wọn jáde kẹ gbé wọn lọ sí hospital ni. Ah. <coughs> ṣé òsì tí mo mi rí ọ. ẹ wò ẹ ṣe rí nǹkan tí mo bá wá nǹkan ńlá ni o. ẹ wò bàbá ilé ayé mi ó ti fẹ́ pokùlù mọ́ṣọ́ ṣe mọ̀ pé wọ́n ní àgbàlagbà tó ń sáré inú ẹ̀gùn bí nǹkan ò le á jẹ́ pé ó ń lé nǹkan ni o. Ah ó rí mi pa. bàbá ilé ayé mi ti fẹ́ dàrú báyìí ṣé mọ̀ pé abùjẹbùdànù ni mí èmi ti máa ń fi owó ṣọ̀wọ́n èèyàn láàánú mo ti fẹ́ di ẹni tọ̀wọ̀n èèyàn wá ń bù lówó ẹ wò ẹ má jẹ́ kí n purọ́ fún yín iléeṣẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti tà pẹ̀lúpẹ̀lú ẹ̀ náà kò bá gbogbo kọ̀ńténà mi lọ́ọ́ ti sí airport bàbá ẹ̀ gbà mí èmi mo fà á ládélé èmi mo fà á kò foríjì mi. ẹ fi ṣé nǹkan tó ń ṣe wọ́n tún mú. nǹkan ò sí mi ṣéwọ náà mọ̀ pé bọ́mọ àlébá ilé ogún ọdún ìdílé wa lábẹ́ òrùlé wa nǹkan dà fẹ́ni tó bá bí mi bó ṣe ṣẹlẹ̀ yìí. tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ah, ah, ah. bàbá. ìfọ́ bá ń dótì ọ̀. ẹ wo oore tẹ́tí ẹ̀ ń ṣe fún mi látẹ̀yìnwá tí máa ní kí n máa rò tí máa ní mo gbé mọ́tò fún yín gan ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹlẹ́rìí dòdò náà bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀. ẹ ṣe gan bàbá. ààyè ìbáná lọ pé ìwọ̀n sí wọn àdúgbò. bàbá ẹ̀wọ̀ ẹgbẹ̀lẹ̀. èmi náà mo tún lè yí. bẹ́ẹ̀ ni bàbá. ojú òní ti ọ gbogbo náà yóò nílù fún ọjọ́ ẹni ẹlẹ́ni ò nígbà sí ìrẹsì kò ṣe tú tèmi ìṣẹ́ wọn yàrá ajá yóò máa tú tìwọ́ náà sí ó wà sí wà dúpẹ́ o kárí. Hmm. ẹ wo ó wá kun kọ̀ọ̀kan o. kí ló ṣẹlẹ̀. Hmm. fọfọkàn balẹ̀ wọn náà ti dọ́ máa gbà bọ́mọdé bá sá lọ gbà ọgbà ọgbà ìwọ ìṣirò èèyàn bẹ́ẹ̀ lọ́dọ̀ mi kí ni irú ìṣòro tó le ní tó le mọ́jọ́ láyà baba ṣe rí nǹkan tí mo fẹ́ sọ fún yín tẹ́ bá bá mi ṣe ṣe rí obìnrin máa tó báyìí. Ah, ah, yóò tún ju uh, tv náà. kódà gan-an kò sí nǹkan tẹ́ máa béèrè lọ́wọ́ mi tí mi ní ṣe fún yín. Ah, bàbá. kí ló dé kí ló dé. ẹ jọ ṣe mọ̀ pé ọ̀sẹ̀ tó ń bọ̀ bàbá kí ló dé nfikalẹ sí nfikalẹ mm, sí ọ̀rọ̀ yẹn tóbi káfọ bẹ́ẹ̀ bù jòkó. bàbá ẹ ṣe baba délé ọkọ mi ni o ṣé mọ̀ yìí pé ọ̀sẹ̀ tó ń bọ̀ ni wọ́n máa ṣe orò ìwẹ̀ ìdílé náà máa mọ ọmọ ọkọ àti ọmọ àlè bàbá òun náà mo ṣe wá bá yín kẹjọ kẹbòmí láṣìírí ṣe rí ọmọ mi ọmọ ti tèmi tí mi bí fún délé ọkọ mi ọmọ àlè mi. ohun tó ṣe burú jáì bóun ló ṣe ṣe gan bóun ló ṣe ṣẹlẹ̀ tó jẹ́ pé ọmọ àlè lọ́mọ àlè bàbá ìgbà tí bí o. ládélé W A N B. mo mọ yan. omi wọ nàìjíríà ṣe bọ́ for my kan mi ní pẹ́pà ẹ́ńjì yẹn tètè wọ́kọ̀ kàríra nílẹ̀ tàbí wúrà jẹ́ kọ́ ṣe kúrú máa gayọ̀ dìbí lóbu kọ́ jẹ́jú kébé rẹ̀ ká ṣe gbìjìgbìjì ọ̀nà léwájú wá ṣe jìjìjìjì gbàmúgbàmù èmi gan jìgìjìgì ìdí arẹ pátá máa bá epo mi jìjì ẹ̀mí ò ọ̀rọ̀ bíjì èmi Samson wọ́ọ̀dì láìláà pèmí Griezmann ìwọ Rihanna n wo kona yana designer gawale ni wíwẹ̀ máa lẹ́wọ́ bí èèyàn máa wíwẹ̀ máa blessing abọ́nyá máa lókè. Okay. Gondo any many ṣubú. Killing every show accountable I'm so bold Be no Mr. Ibu. Ọwọ́ méjì lókè wọ́n á tèmi. Ayé máa fún gètè ra ní tèmi. Olóṣó mẹ́ẹ̀ta àwọn pásítọ̀ tèmi. Aṣọ mú mẹ́ẹ̀fà àwọn dábì tèmi. Lókè! Okay. lọ́rùn pass two àwa wo bèlà tán parun ní my two naked weapon live round two aláwọ̀ àgbà ò lẹ́rù matthew nígbà yorùbá tù ó láriwo málẹ̀ wíwú fà ó jẹ́ yíyan wèrè yíyan sọ́fà mo máa níbẹ̀ mo jí alpha ó fọjí gbà ń re kóhun mi ṣàfà ẹ wá fún mi ṣé o bá fún mo kí ló ṣẹlẹ̀ náà guy wetin dey happen ẹ wetin dey happen now follow me talk now. Sulaimon kí ló insinuate ṣé òun direct ọ̀rọ̀ yẹn sí mi pé mi ni mo mú fóònù ẹ ní àbí báwo. ee no dey tell me say i dey insinuate i no dey insinuate i no dey refer anything to you i tell you say i dey find my phone orí fóònù àti charger lẹ́sìn ibà yìí mi ò rí fóònù mọ̀ i tell you say where my phone onímọ̀ orí fọ́ọ̀rọ̀ sí ẹ kí ló kí ló mí nà. torí kò yé mi ni because bó ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ tó ń lọ tó ń bọ̀ ó lọ sangu yìí angu yìí nìkan náà ló ń wá ó dẹ̀ dàbí pé ó ti fẹ́ máa ní mí lára. ó ṣe máa ní wọn nìkan mo ń kọjú sí mo ń bẹ̀ sọ̀rọ̀ mo ń bà sọ̀rọ̀ ó ní pé wọn nìkan mo ń bà sọ̀rọ̀ kí ló ṣe wíjì dà ápù ṣé conscience ń judge ẹ. mo kò platonic level pé òun lọ sọ́ọ̀sùn o sì ń bọ̀ tó specialize lórí mi tó kàn ń dissect mi nǹkan tó ní èmi gan lára gangan nìyẹn because bó ṣe ń dùn sí mi yẹn eh, tí koro bá jẹ koro ẹni tábà lè ja èròjà là ń bà o. guy ṣe ìdè máa dín kí òun méjì wá fún yẹn ni I bought her for three fifty k ṣọ kí wọ́n ṣeré ni. guy tó fẹ́ nà mí ni. ọjọ́ wa careful o máa ń bẹ sínú ilé yìí o kò jẹ́ kó rí ẹ pé no be say i dey pay. i don't no dey follow you. sọfẹ́ nà mí ni wetin happen ah, ah, why you dey give me ah, voice. sọfẹ́ nà mí ni sọfẹ́ nà mí ni i dey give me you ni sọfẹ́ nà mí ni. Eh ẹ gbà mí o ẹ gbà mí torí Ọlọ́run aláyé kí ló ṣẹlẹ̀ gangan ẹ ló ní ẹ̀rọ òṣìṣẹ́ tó. Ah! kí ló dé ṣe báyìí náà tẹkùn bọ̀ ẹ́ sí ní pariwo tẹ́ ń bá yín jà lórí kí ni gangan. nàbà wọn ẹ gbà mí o kí kí sọ àìmọ̀ kó máa dún olè mú wa nínú ilé kí sọ àìmọ̀ máa sọ pé ń wá iphone iphone lásán lásán kí kí sọ àìmọ̀ máa lè wọ sínú yàrá ẹ̀ kó lọ wá iphone kó máa sọ pé àwa mú iphone lẹ́jọ́ kí ni mo fẹ́ kí ni mo fẹ́ fa iphone ṣe mú yọ ẹ̀. tuale ah, no be say anything mo ń wá fóònù mo fi fóònù àti ṣájà lọ sí ibà yìí láti nílé mo rí ordinary charger nìkan mo dẹ̀ ń béèrè fóònù lọ́wọ́ ẹ̀yìn méjèèjì o sọ kí mo rí fọ̀rọ̀ sí ẹ why will you say pé mo ti tọrọ mo mo ti pé wọlé omu nǹkan ṣé consent george ẹni and i'm talking here ó dẹ̀ ní fún wa pé mo mo bóun fún one or two things kí ló ṣẹlẹ̀ náà what is your problem for this house. it's okay eh, ọwọ́ fóònù ò ṣe fóònù kí ni fóònù ṣe láàrin ayé mo tún máa jí fóònù ayé ni. i don't even know ṣé máa compare fóònù ẹ̀ pẹ̀lú fóònù mi ni i bought my phone three fifty k ṣé mo ṣe é báyìí ẹ wá ayé kò ní pé o tí ìwà rí fóònù ẹ wo nǹkan tó máa ṣẹlẹ̀ wọn àjà wọn lẹ́nu ẹ wo ikú tó padà láyé wọn ká ogun wọn. ló máa kàmá bá ẹ ló máa kàmá bá ẹ láyà ẹ olóṣì alárùn wèrè wèrè ikú tó padà láyé ló máa pa àwọn tó ní ẹ. ẹ aláyé ẹjọ tó lọ kí la fẹ́ fi ẹjọ tó lọ lọ iphone olóhùn ra three hundred àṣẹ pé bọ́bọ́ yìí ti yá wèrè iphone tí gbogbo wa mọ iye tó ń ta kóhùn máa sọ pé òun ra iphone tòun òun ra ní three hundred thousand three hundred bail ṣé ní bá yà kíní tó mú yẹn tí ń bọ̀ yẹn pẹ̀lú ẹ ẹ take note. basi sa ah jọ bọ́sìt kí ni tìyẹ gangan náà tó wà lẹ́yìn so bó ṣe sọ ọ̀gùn orí pọ́ọ̀rọ̀ ẹ̀ mú fura dání ni báwo ló ṣe mọ price ẹ̀ ṣẹ́jọ́ lọ́la ni ṣó tẹ̀lé lọ ni òun ló ní nǹkan ó lè pín iye tó ń nà án ó lè ló máa ń sọ pé ibi tó ní nǹkan fi nǹkan ẹ̀ sí kò dáa àbí iye tó náà ń ra ò dáa kí ni tìyẹ ń bẹ̀ nà án bọ́sìt ẹ̀jẹ̀ máa ń ní sùúrù ah, gbogbo ẹ̀rọ bẹ̀bẹ̀ sí ní pariwo lórí fóònù ẹ̀yin mẹ́ta tẹ̀ ń gbénu lé ẹ̀ ní tìjú ni ẹ ti wá ń fi nǹkan láàyín tó kú ẹ máa fi ń ṣeré pé okó tó pa ló máa pa kan àbí kí lè tẹ ṣé ẹ ń rori ara yín ni ẹ wẹ wẹ wẹ wò mí ní bá yín sọ yín méjì mo fi twenty four hours bó ṣe yíyá bó ṣe funfun bó ṣe jíjí ẹ gbọ́dọ̀ dá fóònù ẹ padà fún that is it. number one. bàbá wa ọ̀rọ̀ ti dọ̀rọ̀ àwarawa ló ti yẹ ń sìn so mú fóònù ẹ̀ jáde ah. mo mọ̀ pé wọ́n mi nǹkan fẹ́ mi nǹkan fẹ́ sọ lójú ẹ̀. ó yẹ pé wèrè ti wà lórí ẹ ìwọ kan ló ń wo fóònù yẹn lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ yẹn bí báyìí náà ìwọ ló máa mú fóònù yẹn náà kí ló ń ṣe ẹ àárẹ̀ ara láwa. kò ní da fún mi online ní da fún ẹ ah. so gbogbo bó ṣe sọ yẹn náà wọ́n fún mi. ojú ẹ̀ lórí tára ń gbọ̀n ọ̀dọ̀ mi ló wà náà. náà ṣe pè mí yẹn ni mo pé kí ló ń ṣẹlẹ̀ kí ló pè mí fún. Hmm, mo fẹ́ surprise ẹ náà ni. are you serious? uh okay. trust me. wow. ẹ̀kọ́ sísun ti ń pariwo fún látọjọ́ ẹ̀ ni. eight ẹ ni mo rà mo kàn pin mo pin mo pin kí wàá tó pin tán mo gbé jẹ́ kí n pin kankan wọn náà. are you serious? o ti jẹ tẹ́tẹ́ bí wàá yẹn. ṣé dẹ́. <laughs> thank you. Ah. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn contact kan wà lórí ẹ̀ àwọn picture àwọn òyìnbó àwọn kan because America ni wọ́n ti bá mi mú wa kò yẹ bọ ìwọ kan format ẹ̀ kò yẹ gbé lọ anywhere kò má ò ní láti open ẹ̀ because tó bá ń open ẹ̀ òun fi sí long tin yẹn format ẹ̀ ní tí tó wà lórí ẹ̀ kò eh, iphone eh, ló ń pè ní manage. èmi ò máa ti jáde tuntun náà ni èmi ò máa ti jáde lẹ́yìn ẹ̀. díẹ̀ ni à ń sọ̀rọ̀ ṣe mú ṣọ sórí kínní áàpù torí òní best food rẹ̀ kórìí lọ́wọ́ ọmọ òkókó ó máa gbà jẹ kódà kórìí lọ́wọ́ ọ̀tẹ̀ ó máa jẹ ṣèbátẹ̀ ń jẹ ló pa sílé ìgbéra ó ràn náà lọ sọ̀rọ̀ alákejì kó mọ bó ṣe ń rí èmi ti pé o ó lóun ní ọmọ rẹ̀ sí i. bá mọ irú ayé táwọn gáìsì ti mú kébìjì láti ṣé òun náà ṣeré bàbá fún mi. kí ló ṣe rẹ ó dàgbé kankan ń ṣe bọ́ kó sọ fún mi mi mọ̀ kó tún ṣe ṣé gbàgbé yẹn gbàgbé yẹn ó wà òkè mo ní ṣé bẹ́ẹ̀ yẹn yọ owó. Ah! wọ́n máa sọ fún ẹ pé kò yọ owó òní jì. ṣé ìwọ náà ṣeré fún ẹ. ọmọ àwọn gáìsì ọ̀hún. bí ìyá tí kò rí. jẹ́ gbọ́ òwò ni kí ni. o wọ́n pa ẹ ti máa ń lọ sọ́ọ̀bù àwọn àbúkì yẹn ló máa rògbòn ti pẹ́ bàbá tó máa ń sáré ìjọ kílò tó sáré ìgbàjọ kó mọ ọkàn pa ẹ. àwọn ah, ọlọ́pàá ń sáré ni mo sáré. mo sáré. wọ́n lè sáré mo sáré àrífẹ́sẹ̀ sí ọlọ́pàá. ìyá ò tí ì mú ẹ lára tí ìyá bá mú ẹ lára kò sẹ́ni tó máa kó ẹ tí wàá fi jẹ́ ọ ayé mi ti bàjẹ́ ọlọ́pàá ọ̀nà àtijọ́ àti gbogbo bádà rẹ̀ ọjà mo mọ̀ pé màá rí fẹsẹ̀ sí i ẹlẹ́ta mi ṣàánú bí ọlọ́pàá mo mọ̀ ó pa ẹ̀. ó ti yé mi sórí èmi nìkan lẹ́nu tó lè tó lè rìn lọ́wọ́ lọ́wọ́ tó wà lẹ́yìn sọ fún mi jẹ́wọ́ fún mi ẹ ti máa ń ṣe tipẹ́ ẹ ti máa ń rọ́ọ̀bù àwọn àbókì yẹn tipẹ́ kò sọ fún mi kí ló wà ń bẹ̀ màá ṣẹ̀tẹ̀ fúlọ̀ máa lọ jẹ́ kí n mọ̀ ọlọ́pàá ojú ẹlẹ́gbà yẹn rí o ọlọ́run ló ti máa tó lókè yẹn rí o mo mọ ọmọ ọgbà ẹ ọ̀nà àti jẹ ọ̀nà àti gbogbo bá dàrin ọjà mo rí tó ń sáré ni mo sáré wo mọ ọmọ tó ń lé wọn ọlọ́pàá ìṣàánú mi ẹlẹ́dàá mi má jẹ́ kú síbi mo ṣe mo ṣe. so nǹkan tó ń sọ fún mi sí pé òun mọ ọkàn pa ẹ. a mọ òun pa ọlọ́pàá ẹ ṣàánú mi ẹ má jẹ́ kú síbi. sọ̀rọ̀ ẹ̀ ó ti yára pọ̀ jù ń rò. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìdáná ẹ máa máwọn yòókù ẹ fún wa kájẹ fi wọ́lẹ̀ kó o máa ń láyà tàlàfíà ọmọ tajà àjọmú yẹn papọ̀ ó ti jẹ́wọ́ fún wa bọ̀ akọ̀fẹ́ kí wọn náà kọ̀ sọ fún wa pé bó ṣe lọ lélẹ̀ kó dẹ̀ máa lọ ó ti tán. ọ́fíìsà <sighs> ó kàn dàbí pé ẹ̀ ń kọ́ bọ̀ mí lọ́fun ọmọ tó jọ mú tọjọ́ mú èmi àti ẹ̀ ah. ọmọ tọjọ́ mú wa èmi ò mọ̀ fún anywhere mi ìnẹ́bí amòrí láyé mi ọ̀nà ìjọ mú èmi àti ẹ̀ níbo láti pàdé ọ́fíìsà ṣé ẹ̀ kábí bẹ́ẹ̀lì ni tó ní kẹ́ wọ́ọ̀dì gbogbo dájú kí mọ̀ fi àjẹ́ aláìṣẹ̀ mi ìnáwó yẹn ẹ̀kọ́ máa fìyà jẹ ni bóyá bí tẹ́tí ń lù ẹ̀ ti lù kọjá yìí ó kò ń sọ nǹkan tí ò ṣe. kátẹ̀ wá gbà pé ọmọ yín ò mọ kankan pa ẹ̀ ó ṣàníyàn tó mọ yín iṣẹ́ tẹ́ fi lọ rọ́ọ̀bù nù ọjà ìwọ sọ ẹnìyẹn fún mi èmi àti wo lọ́rọ̀ wọ́n máa lọ láyàtọ̀ láfíà èmi àtẹnìyẹn lájọ lọ́rọ̀. wọ́n ti sọ fún mi pẹ̀lú agídí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ agídí ata ẹ̀ kò lè tó fún ọ̀nà táwọn máa jẹ́ òun.

ọgbọ́n. ilẹ̀ yà filẹ̀ o òfin ìlú wa wú kú o bí ẹ máa tẹ̀lé pẹ̀lú owó ìfowó ọkọ̀ ọmọbìnrin ṣe wà ah ó ti sú mi. ọmọ ọmọ ò ní jábọ̀ bọ̀ ìsílẹ̀ ọjọ́ bá ikú tẹ̀lé rẹ̀ ṣe tẹ́lẹ̀ ọmọ bá bẹ́ẹ̀ tà ká já sílẹ̀ kó kú dáadáa àbí. ẹ jẹ́ ká yẹ kàn ara àdúgbò yìí ẹ jẹ́ ká fọwọ́ yìí la máa kú la máa kú àdẹ̀ni ah. tá a bá rún ẹ̀ gan la pẹ́ ibà máa padà kú àdẹ̀ni lè ná owó yẹn nà. ọmọ bẹ́ẹ̀ tà bẹ́ẹ̀ tà kó dúró kó ká já sílẹ̀. Ah. I just think I ever leave it. Eh, it means if I dey clean up ni, mo clean up lọ́wọ́ ni. Eh, I go fall in now, I go enter town. Eh, eh ó ti yẹ. Ẹ eh, lọ sí dáa fún. <laughs> Àjà white, gbéra, kọ́sọ́mà dáadáa ni. Mad <laughs> guy, this guy a mad guy. <laughs> Ah, well, I can do this level. No sure. tí máa ń kó wá tẹ́lẹ̀ yẹn zuma ni wọ́n ṣọ́ra àwọn eléyìí snooker ni wọ́n ó dẹ̀ mọ̀ pé zuma ó yàtọ̀ sí snooker graphics ni zuma reality ni snooker àwọn méjì bọ́n yẹn wà yìí world best mi nìyẹn Messi ni Ronaldo ni wọ́n á bá ẹ ṣeré yẹn tán ó dẹ̀ mọ̀ pé lẹ́yìn Messi àti Ronaldo kò sí player mọ́ lẹ́yìn ọmọ kò sọmọ mọ́ ṣáàjọ kí ṣù tèmi gara ó ti yẹ. gbogbo ìtàn sọ ẹ̀ story ni ẹ̀ ẹ̀ sòjì máa ṣeré fún ẹ dáadáa touch your toe let go anyone kò sí ìtì mo lè ṣe oh, but tèmi ọ̀rọ̀ lórí owó ni tó bá ti pé ẹyin lẹ́rẹ̀ẹ́ gbogbo eré ni màá ṣe fún ẹ wàá gbàgbé orúkọ mọ́ mi ẹ̀. kí ló ń ṣe ẹ ṣé ẹ tó mú ẹ wá kò sọ fún mi jẹ fún mi ọmọ bujẹ budanu ní mi tó bá tó ṣe nọ́ọ̀mà gan máa tún gbé ẹ kúrò lù í. lóòótọ́ ẹ ah, ah. sojì rántí pé mo sọ fún ẹ pé mẹ́sì lélẹ́yìí ó máa fún ẹ back to back lẹ́ẹ̀mẹrin ó ti yé ẹ. lẹ́yìn tó ti sọ fún wa pé owó problem pé owó wà ń lẹ̀ a máa ṣeré fún ọmọ máa wá wa káàkiri. ẹ̀ẹ́ o mí nẹ̀. wọ́n ló gbowó yẹn níbo ló gbé sí. a sì tún wọn kí mo mọ ẹ dáadáa. gbogbo fíìmù ẹ pátápátá ni mo ti wò. fóònù Sulaimon basis ló mọ ẹ kó wọ́n ló jì. mọ́tò tó lọ tà fún dílà lẹ́yìn mi ṣùgbọ́n kí mo mọ̀ and game tí wàá ti girlfriend ẹ play nínú club ṣùgbọ́n kò sí èyí tí ó ṣe ẹ̀yìn mi bẹ̀. basit oya tell me bó ló gbé owó yẹn sí. jaba ọmọ mi gan-an ọmọ mi bí ọmọ ọdún àtàgbàlagbà ṣe máa ń mọ owó. You know me too well, man. Jaba, fún me ní phone. I can kí n bẹ powó Man, free me. Just let me have your phone. Now. ó dẹ̀ ní kí n máa gbọ́ bọ̀ ṣé o lè wá bá mi lè rí nọ́ọ̀sẹ̀sì òdì yẹn ẹ àti pé kí ló kí ló ṣe lójú talk to me now ọkọ ni mo bá sọ̀rọ̀ ní kí ló ṣe lójú pasit ah, wà tún máa ṣòlè kí ló ṣe tó ń ṣe bí kásùnà sọ̀rọ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ ní já mi náà kí ló ṣe báyìí. is here. Eh. One child in only. Me, me have your man, no man. You know, you know, say me have me have your man. <laughs> Ṣé mo gbádùn tí wàá nu géèmù yìí ṣá? Ìwọ tí mo tẹ̀ tí mo mú ẹ láti nígà tó ń ṣe omi sìkì wàá mọṣẹ́ tán. Ká ní mo gọ́ máa jẹ̀mí náà lólè ṣá. ọ̀ọ́ ọ̀ọ́ ọ̀ọ́ ọ̀rọ̀ mi sùn ọ̀ọ́. ayé o ayé àkàmàrà ayé anamọ́nà ayé anàgbàlagbà párápìrì atúnidá sì pa kádàrá rẹ̀ dàsá ìdá ah àmọ́ bí ṣé ò bá pẹ́ ni ẹnìkan ìpẹ́sẹ́ mo pé ọmọ sunkún mọ́ ọ̀rọ̀ rẹ̀ é sẹ́kùn ẹ̀rín ló yẹ kọ́ ọmọ rin ọjọ́ ẹ̀rín lè ní jẹ́ kọ́ ọmọ yọ̀ kọ́ ọmọ ọjọ́ nítorí pórí ti gbáláwo rẹ̀ kàn án. adániwáyé ló ní wá yọ kò nù làásìgbò tó máa ráyé kọ́ ọ sí. àtẹlẹ́dàá rẹ̀ torí péyà rẹ̀ ti pọ̀ jù. àmọ́ bí wọn ò bá ṣàlàyé ti ń ṣe ọ gan-an fún ọ ọ̀ ní mọbi tógun ti ń jẹ́ ọ ti wá. ìdílé olórogún la ti bí ọ ìyàwó ìyá rẹ ló sọ ọ di bó o ti wà yìí àrùn lọ́tún àrùn lọ́sì tó ò bẹ́gbẹ́ pé tó ò bá gbà mú tó ò jára ayé tó ò sì jírò ọ̀rọ̀ ọwọ́ ìyàwó ìyá rẹ ní bẹ́ńbẹ́ nígbà tán ti mọ̀ pọ́jọ́ ọ̀la rẹ ó dáa ńlá tún ni dá fi pa kádàrá rẹ̀ dà sáìdá àmọ́ wá gbọ́ o níyìí tó o ti fojú kàn mí ẹrù epo sùká o ẹlẹ́rù gan-an lẹ́rù ń pa bókìtì ọ̀gán bá ti ti jìn báyìí orí ara rẹ̀ ní jìn ilé bókìtì ọ̀gán bá sì ti ń jìn báyìí orí ara rẹ̀ ní jìn ilé gbogbo ibi wọn padà sórí oníbi àṣàṣì ó padà sórí alásàṣì ọ wà á padà wá wẹ̀ ní nǹkan tó kù bọ́ ọ bá ti wá wẹ̀ òórùn ni o gbogbo ojú burúkú tọ́mọ aráyé fi ń wò á wẹ̀ gbogbo ẹ̀ dànù ní kété tó o bá ti wẹ̀ lọ́ba mórí bọ̀ lọ́ba dẹja aborí ní gbogbo ògo rẹ tọ́mọ aráyé ti gbà ní ò bá di tiẹ̀ padà kódà ọ tún lo ògo tí wọn mọ tiẹ̀ lọ́ọ́ bá dọ̀wọ́ lógo mo pé ọmọ sunkún mọ́. ẹ̀dẹ̀wẹ̀ ìsà pẹ́rí ẹ̀ o ikú rí ọkété àrùn rí ọkété orí rẹ̀ dorí ogbó orí rẹ̀ dorí atọ́ àní lónìí àìbẹ́gbẹ́ pé ó kù lọ́rọ̀ rẹ̀ kọ́ orí jẹ kọ́ orí mu ọmọ ológo ni ọlá tòní ọmọ orógo lò ọmọ ológo ni ọlá tòní ọmọ orógo fi sí. àní gbogbo àṣàṣì eléyìí tí ń bẹ lára rẹ láti gbèwé rẹ wá látòní lọ orí ọkété o ire àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn àní kó máa bọ́ ọ o kọ́ orí jẹ kọ́ orí mu o látòní lọ ọmọ ológo rẹ kógo rẹ ó mọ̀ wọ mi mọ́ o kógo rẹ̀ ọmọ wọlé mọ́ o tó ń tolúwo. Jésù kí Jesus lè. Jésù Jésù Jésù Jésù.